كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أتي ọpẹ́ fún الله سبحانه وتعالى subhanahu wa ta'ala tó tún tó jẹ́ kí Ramadan ti ọdún yìí kó tún ṣojú ẹ̀mí wa à ń fi ọkàn ṣoṣo rẹ̀ bẹ̀ kí ó jẹ́ kí a rí Ramadan náà bá délẹ̀ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé kó wá gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àlàyà. gẹ́gẹ́ bá a ti sọ síwájú àwọn sálàfù wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba fún odindi oṣù mẹ́fà ni pé á tẹ́ ramadan bá wọn láyé tọ́lá ní tẹ́ ramadan bá bá láyé <clears throat> ó ti ṣoríire tó olùgbàgbọ́ òdodo mùsùlùmí tẹ́ ramadan bá láyé ó ti ṣoríire. ètúṣẹ́kù nìkan bẹ́ẹ̀ ọba adẹ́dà kó jẹ́ kí òun lè mú ojúṣe òun ṣe nínú oṣù náà kó fi jẹ́ pé ọ̀rọ̀ jíṣẹ́ náà sàásánà tó sàn kó máa tí ọba adédáná Jibril alayhi salam wípé kó máa ṣàdúrà kó jíṣẹ́ náà sàásánà kó máa ṣàmì kí.

awa ntuli mbe. a abu mba naanị na alisiki tawa madam batana kwa madara madam ndu alaya. tori bekee nke. nsefe awa salatu naanị. ndi kpughe fungwadum je sume falen ya wa madam. nwa ọ ma be ya ọ baa adịla ya na n'alasị alhamdulilahi ala kemgbe ọ baa lọnwa baa. maja nwa o shashira na. awa na mbe. maja ashashira na. funwa neva madam ya. fun alo ní lílò tí a fi ṣoríire táyé àti ti gbangba jọ ìpínlẹ̀ àlùkíá àwọn tí a ṣe ń gbanika mẹ́nu bá ṣòkè ní àárọ̀ àwọn àti àsìkò yìí kí ọmọ àyà wa kamil bí ọba kú bàbá ìyàwó rẹ̀ Fatima wọ́n jáde láyé láàárọ̀ yìí okùn tó fẹ́ fàdílé díẹ̀ torí mi máa role tí màá plé ń bẹ̀ abẹ́ọba dẹ́dà kọba àgbà wọn lẹ́rù kó fi ikú kó fi sẹ́yìn sinmi fún wọn kọba àárọ̀ wọn lójú kọjá kí àsìkò jìnnà síra àwa tí ọba dẹ́dà tọ́wá lọ́rọ̀ ẹ̀mí wa náà títí ogun dìgbà à ń bẹ̀ kọ́ lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa gbogbo ìgbà tá à ń bá ti sọ pé wọ́n bá dáadáa kọ́ lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa òun ni wípé kọ́ lọ́rọ̀ ẹ̀mí wa lórí ìṣeni tí ó yọnu sí tó fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àníyàn àti ojú rere nìkan kó bá dẹ́dàá mọ́sàsì bẹ́ẹ̀ fún un. Ramadan náà ló ti dé ọba adẹ́dà sọ̀dí tó ń fi sọ yìí pé kágbà wẹ̀ oṣù Ramadan kí ni dì ọba adẹ́dà ní la'allakum tattaqun kẹ́ẹ̀lì máa ní taqwa kẹ́ẹ̀lì máa jẹ́ ẹni tó ní taqwa. torí wípé kí ni oríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà ọba adẹ́dà ó fi tì sí abẹ́ takwa ẹni tí ò ní takwa kò lè ṣoríire láyé kò lè ṣoríire ní gbangba ọjọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà débi wípé odidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọba adẹ́dà ń sọ yáyá nàbí taqillah ìwọ ànábì sallallahu alaihi wasallam ṣe taqwa kí ni taqwa mú òfin ọba adẹ́dà ṣẹ bá a ṣe fi hàn ọ́ pẹ̀lú àníyàn àti wá ojú rẹ ọba adẹ́dà nìkan ní gbangba ọjọ́ gbẹ̀dẹ̀ àríkíyàmù eléyìí ni ìmú òfin ọba dẹ́dà ṣe ní gbogbo ìgbà tá a bá bára wa níbikíbi tá a bá bára wa níbi gbogbo hálù tá a bá bára wa. gẹ́gẹ́ bó ṣe fi hàn òjíṣẹ́ náà sílára fúnná pẹ̀lú àníyàn àti fi wá ojú rẹ ọba adẹ́dà nìkan lẹ́yìn ìdàkọ́ tó fi jẹ́ wípé ẹ̀sùn ọlágbára ju gbogbo ẹ̀dá lọ ọlọ́lá ju gbogbo àwọn màláìka lọ ọlọ́lá ju gbogbo àwọn àníbì ọlọ́wọ́n bá lọ ọba adẹ́dá nìkan subhanahu wa ta'ala tó jẹ́ pé òun ló ní ẹ̀sìn òun nìkan ló lágbára jùlọ òun ló lè ṣe báyìí ẹ má ṣe báyìí ṣe báyìí ẹ má ṣe báyìí agbẹnusọ lójíṣẹ́ náà fúlára fúlá mi ọba adẹ́dá yìí ìrẹ́ òjíṣẹ́ náà fúlára fúlá ìwọ náà ṣe tọ́fọ́ ló fi jẹ́ pé mímú òfin òjíṣẹ́ náà ọba adẹ́dá ṣe ti òjíṣẹ́ náà fúlára fúlá ó ju ti gbogbo ẹ̀dá lọ nínú gbogbo ẹ̀dá ènìyàn kò sí ẹni tó ní tako àbí tó jíṣẹ́ náà lára. ó sì jẹ́ pé nínú gbogbo àwọn àmàláìkà kò sí ẹni tó ní tako àbí tó Jibril alayhi salam. àwọn àmàláìkà ọba adéra alayhi salam àwọn ni wọ́n súnmọ́ ọba adéra jù. ẹni tó wá súnmọ́ àwọn jù nínú gbogbo wọn oníjìbìrì. àríṣà nínú gbogbo ẹ̀dá ènìyàn kò sẹ́ni tó súnmọ́ ọba adẹ́bàá tó mà tí ń fẹ́ tí ó fẹ́ tí wọ́n dẹ̀ ń tẹ̀ tí wọ́n ń tẹ̀lé tí ń fẹ́ tí wọ́n ń yẹra fún tí ó fẹ́ láti fi wójú nìkan bí àwọn ànábì ọlọ́run bá bí rẹ̀ nínú gbogbo àwọn ànábì ọlọ́run bá kọ́ wa ti tọ́kọ ìtọ́ pàtàkì ní gbogbo gbà gbogbo condition tí èèyàn bá ti bá rẹ̀ yọba adẹ́dà fi ń sọ fún wa wípé innama yataqabbalu Allahu minal muttaqin iṣẹ́ ẹni tí òun ọ̀dọ̀ ẹ̀dẹ́dà tóun gbà nìkan pé á ah, èèyàn ṣiṣẹ́ ó fi tẹ̀lé e ó fi ṣe ṣiṣẹ́ntẹ̀lé pẹ̀lú òjíṣẹ́ lásìlá àlásìlá tó tìtò àfitọ́ bá fi ojú rẹ̀ bá dẹ́dà nìkan làwọn wọ́n fi sọ pé akhlasuhu wa aswahu iṣẹ́ tọ́ba dẹ́dà ọgbà òun ni ètò jẹ́ wípé aswahu èyí tó ṣe kò ń tí ọba adẹ́dà fi ran òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wa akhlasuhu téèyàn dẹ̀ fi wojú rẹ̀ ọba adẹ́dá nìkan tí èsì wípé ó fi ṣe sí àárẹ̀ mi tàbí sí àgbọ̀n mi torí wípé ẹni tó lọ́lá nìkan níwájú ọba adẹ́dá òun ni ẹni tí ń pa òfin rẹ̀ mọ́ inna akramakum inda Allahi atqakum ẹni tó ní àpọ́nlé jù nínú tọ́lọ́mbà àpọ́nlé Ah? ẹni àpọ́nlé lílé òní tó jẹ́ pé ń tẹ̀lé òfin ọba adẹ́dà bọ́ba adẹ́dà ti fi ọmọdé ṣe ń bá Muhammad sọlá rọ sọlá pẹ̀lú àníyàn wípé òun fẹ́ fi ojú rẹ ọlọ́run ọba nìkan kì í ṣe léyìn nìkan eléyìn òun nìkan ni ọba adẹ́dà tó ṣe ìpèsè àlìjánà lẹ́fun torí pé bàtí ọba adéda ń sọ̀rọ̀ nípa àlìjánná ó ní u'iddat lil muttaqin a ṣe ní pèsè ilẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ní takwa kí wá ṣe èèyàn nìkan ẹni tí ó jẹ́ àyànfẹ́ ọlọ́run ọba ẹni àyànfẹ́ ọba adéda nìkan ó ní kíni ẹni olùgbàgbọ́ òdodo tó ní takwa torí kí lọ́ba adẹ́dà sọ nínú sọ́ọ̀tù yọ̀nà wọn ni alẹ́ ẹ tẹ̀sí kẹ́ ẹ gbọ́ o kò sí ọ̀nà ní o ẹ tẹ̀sí kẹ́ ẹ gbọ́ inna àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ ọba adẹ́dà la khawfun alayhim wa lahum yahzanun kò ní sí ìpayà kankan fún wọn kò dẹ̀ ní sí ìbàjẹ́ ìbànújẹ́ fún wọn àwọn wo ni.

ọba adédàní lọ́wọ́ mọ̀lọ́bọ̀ṣọ́ sílẹ̀ àyàtì túyà ìró ìdùnnú ń bẹ fún wọn láti ilé ayé ń bí lọ wọ́n fi là àti lọ́rùn náà látàbí ilẹ̀ kìlìmá ti là kò sí àyípadà nínú ọ̀rọ̀ ọlọ́ba adédàní káwọn yẹn rẹ̀ ètò ẹ̀ ń ṣe yìí ẹ̀ máa ní ọmọ mi là lọ́ni jẹ́ bẹ́ẹ̀ ọba adédàní ti kì í yí àríkáwá ní rẹ̀ pátá ó ti sọ̀rọ̀ ó ní ẹni tí òun tọ́jú àyàn sí òun tóun ọdẹ gbàṣẹ rẹ̀ tóun dẹ ṣe àlìkáwà ní ìró dùnú fún tóun ti pèsè àlìjẹ́ náà lẹ̀ fún òun lẹ́ni tó ń takwa èèyàn ló wí pé ó ń tẹ̀lé òfin ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi ọmọdé ṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àníyàn pé a ti fi wojú rẹ ọba adẹ́dàjọ́ gbẹ̀dàgbẹ̀ amánìkà. Òjíṣẹ́ ńlá Muhammad Sàlámà Sọ́nà ti sọ pé ìpayà méjì ọba adẹ́dà ò ní fi sínú ẹ̀mí ẹrù rẹ̀. Kọ́páyà òun láyé ń bí ń pa òfin òun mọ́. Ó tún wá dijọ́ gbẹ̀dàgbẹ̀ àmà. Kóun ó tún wá máa fi náà dẹ́rù bà àà ah, ah, rárá kò túmọ̀ sí pé èèyàn ti wá máa fọ́ sọ́yà wá àwa lọ́mọ àlìjẹ́nà ẹ̀ẹ́n rárá a máa bẹ ọba ní tí wọ́n bá bá dẹ́dà àti náà bí a sọ rẹ̀ a wà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjọra lójú fi wípé tó ń bá ń wá jù láyé. máa wá àwọn àníbi ọ̀rọ̀ tó lọ àníbi náà wáyé. tọ́m bá ń wá àwọn tí wọ́n mọ ìwà àwùjù láyé àwọn ni wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n máa ṣọ́ ọ̀rọ̀ sùn torí pé kí ni àṣẹ ọlọ́run ọba pé a ah, tẹ́ ẹ bá pípé o ọba adéda níbi lẹ́ṣẹ̀kùmá. والمعايرة الحسن pẹ̀lú ẹ̀kọ́ bá a ti fi mọ́jì iṣẹ́ máa fara sọ́nà àti àwọn wá sí dídùn dídùn tí ó pe orí èèyàn wálẹ̀ tó fi jẹ́ wípé bá a ṣe wá mà pẹ̀lú payá ọlọ́run bá ní bá a ṣe lò pẹ̀lú payá ọlọ́run bá ní bá a ṣe pèpèsè pẹ̀lú payá ọlọ́run bá ní tí wọ́n ń bá ń fara ni wá látara wípé à ń pèpè sí ìpáyà ọlọ́run ọba a gbọ́dọ̀ lùpáyà ọlọ́run ọba wọ́n gbà pẹ̀lú ìpáyà ọlọ́run ọba a máa bẹ̀ lọ́wọ́ ló fi jẹ́ pé gbogbo ògbà tíbi ìṣàrọ̀ wípé wọ́n gba ọ̀rọ̀ òjíṣẹ́ náà fúnra rà sọ́nà lọ́wọ́ rẹ̀ kí máa dúpẹ́ fún ọba adéla ni pẹ̀lú kíni pẹ̀lú sojútù ó dúpẹ́ ọ̀pọ̀ ọba adéla nítorí mi sórí àtàlà mi sórí eléyìí mùsùlùmí ọmọ jẹ́ kó wà nínú ọkàn wọn ní gbogbo ìgbà kì í ṣe ìrìn nìkan ọba àdẹ́dà ewu ńlá tí gbogbo wọn máa fáyà ẹni tóun ó fún ní àkóyọkú nínú ewu yìí lọ́ntẹ́ni tó ní takwa tó máa lọ́nà jìnlẹ̀ rí ẹ̀rọ tọkọ á kó àwọn tí wọ́n a kó wọn yọ kó nínú ewu náà àwọn ò ní tí wọn ò ní wọ náà wọn ò ní wọn ní jẹyà náà látara pé kíni hálàhìlò tó ti bá wọn nílé ayé òun ní kíni ti báwọn ò sí ní sẹlọ̀n. gbogbo kìsòrò tí èèyàn bá ń téèyàn bá ń kojú láyé nítí kó máa ṣọ́ nìdí rẹ̀ omi kí ló fi hàn náà ọba lórí rẹ̀ ó lòun ó ṣe mú lò kí ni tọ́ náà ọba ọ̀fẹ́ lórí rẹ̀ ó lòun ó ṣe sàfún tó bá wá ń ṣe lé pẹ̀lú àníyàn wípé àti fi wójú rẹ ọba adẹ́dàá ń jọ gbẹ̀ndẹ̀ àríkíámà ah! ọba adẹ́dàá ó kò yọ ọba adẹ́dàá fi sọ pé wa man yattaqillah. يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ẹni tí ó bá ń báyọ̀ náà ọba gbogbo òkè ìṣòro tọba wà nù rẹ̀ ọba dẹ́dọ̀ fún lákòóyọ̀ yóò wá fún ní ìpèsè ní ọ̀nà tí ò tiẹ̀ ní lérò àmọ́ àpèjúwe kan wá tó jẹ́ àpèjúwe ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ó ṣẹlẹ̀ sí ẹnìkan nínú àwọn tó ti kọjá lọ òjíṣẹ́ lọ́sọ̀ àràsọ́lá ọmọ mú àkàrò báyìí wá láti fi pe àkíyèsí wá sí dáadáa wọn sọ yìí muslim òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ síra mi nígbà tẹ́nì kan rìn lọ ní inú pápá ló bá gbọ́ ohùn kan sẹ́mi àsọ̀tẹ̀ fi sàhábà nínú kùrukùru òjò ohùn wo ló gbọ́ ohùn yẹn ń sọ pé lè fún oko lágbájá ní omi tí o kóró yìí lọ fún mu lọ́ọ́ da lẹ́ǹbẹ̀ kòrókòrò èsújò òjò ló kó sínú kò lè dá sọ̀kalẹ̀ atẹ́gùn ọmọ ti èsújò atẹ́gùn wa ti èsújò títí títí tí èso jù yẹn lè fi lọ́wọ́ ọ sọ òjò yẹn kalẹ̀ síbi pépélé kan látara pépélé omi yẹn wá ń sàn lọ sínú kànáà títí títí tó yẹ sàn débi oko kan wá ẹni tí ń gbọ́ ohùn yìí lábẹ́ èsújò ó ń sàn tẹ̀lé bí ìṣújò yẹn ṣe ń di orúkọ ló ṣe ń di èṣù tó ṣe ń lọ tó yẹ rọ síbi pèpèlè tó yẹ sàn sínú kaná tó fi di wípé ọwọ́ adé di òkú ẹnìkan orólù ààrẹ tó dúró òun ọmọ tí ojú ti sù kọ tó ti ó ń fi channel ó ń fi ti omi yẹn síbi tí ó ti lò ẹni tí ń bá òṣù yóò bọ̀ yìí ọ wá bá ẹni tí ẹni sọ̀rọ̀ ẹni tó lóko yìí lágbàjẹ́ Abdullah tọ́lẹ́ńtà àbámọ́ kọ́ rẹ̀ kí ló kọ rẹ̀ ló bá ní ló kọ mi ó kọ tó béèrè yẹn ó ṣe déédéé ó kọ tí ẹrú ọlọ́run ọba ìbọn lábẹ́ ìṣújò ẹnìyẹn náà tí wọ́n á béèrè padà ìwọ náà yá Abdullah ìwọ náà ẹrú ọlọ́run ọba o. kí ló dé tó fi béèrè orúkọ mi lọ́wọ́ ni ah, mo gbọ́ orúkọ rẹ lábẹ́ ìṣújò èṣújò tí ó di tọ́sọ omi tó ń lò yìí tọ́sọ kalẹ̀ tí mo gbọ́ lábẹ́ ìṣújò yẹn kúrúkúrú yẹn ní wípé lọ fún oko lágbájá lómi mu ó kàn ń ṣe déédéé ọkọ rẹ̀ kí lọ́ọ́ máa ṣe náà kí lọ́ọ́ máa ṣe ẹni tó ló kó wá ní tọ́ba yìí kan tó gbígbà lérò nítọ̀ tí mo mẹ́sàn fún ọ lè pè tí mo bá kó lérè nínú oko yìí fa àtọ́sọ́dọ́kù bí sólùfì yìí.

ń dá padà sínú oko èyàn ó tún jẹ́ reinvestment ń gbìn èyàn padà nínú rẹ̀ wàhálà ní ìgbésíwá mi ó ní wàá jẹ́ àlùfòlù fẹ̀rànkó fi màsàkì ọ̀sà ìlú ọ̀dùnà sọ̀bì. èyí ti ìdá kan nínú mẹ́ta tó sọ wípé òun ò fi ṣe sàrà àwọn ń na fún àwọn aláìní àwọn tí a ń tọrọ àtàwọn tí nǹkan tá máa lójú ọ̀nà àwọn arìnrìn àjò ló fi jẹ́ wípé nígbà tí Imam Muslim rahimahullah tawafia tó ń ṣe tẹ̀bùwíìbù rẹ̀ èyàn tó ń ní ìmú tó ń fi tó ń ṣe tẹ̀bùwíìbù ẹ̀gbà wáyé wọn ni báàbọ̀ sọ́dọ̀kọ̀tù fi màsàkì wọn nù síbi eléyìí ni báàbù sàrà fáwọn aláìní àti àwọn tí arìnrìnàjò tí nǹkan pamọ́ lọ́wọ́ torí ìwáyà tó wà ìtòsọ pé wà á jẹ́ alùpùpù fi màsàkí wọ̀sà ilé ìmọ̀ọ́nùsẹ̀. ntaana nígbà tí nǹkan bá wà lọ́wọ́ wa àfipamọ́ ni àti ọlọ́run bàbá. parí rẹ̀ ni ìsálú ní ká má dá yín níta bá parí sí fún wọn bówó là náà má sọ pé nígbà tí ọ̀sán ti fẹ́ kí lóru ń wò rárá àwọn èèyàn wà tí wọ́n ṣe ju tiẹ̀ lọ tọ́lọ́wọ́n ò bùkún bóòlù ó sì nà ọ ná sí adẹ́dà ọ̀fẹ́ ná síbi ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ ni ò fi tó o bá ná síbi tọba adẹ́dà ń fẹ́ gan pẹ̀lú àníyàn àti ojú rẹ ọba adẹ́dà ni kìí ṣe pé àníyàn wípé ah bọ̀ báyà kí wọ́n wá sí fún mi ọba adẹ́dà ni tó ní lánìyàn mi ò sì gbé torí kọba a ọ̀rọ̀ yẹn fẹ́ dojúrú kọba adẹ́dà sọ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba bó ṣe fi irun jìṣẹ́ náà sọ̀rọ̀ àrà ọ̀sán pẹ̀lú àní àti tí ó yúre ọba adẹ́dá nìkan kẹ́ ẹ wá máa sọ̀rọ̀ tó dáa lọ́rọ̀ bá ti rí tí a bá ti ń ṣe báyìí ọba adẹ́dá ṣe àríkáwá ni ó ní yusuf ṣe kò àmàlà ọlọ́run ọba tún ọ̀rọ̀ yìí ṣe dáadáa. wọ́yẹ́ tó lọ́kùn tó lọ́kùn ibi tẹ́ ẹ bá kù sí nínú ìṣẹ́yìn. ba da ɗaukuri ne an taimaki musulmi wanda ke yahudi wanda ke nasara ọwọ́ àwọn kò á táǹtì ń bá bọ̀ láti ìjọ gangan ní ìsìn ti sùn ni wọ́n á sẹ̀ni ká wá rárá ètò ìsìnkú ètò tí ń bá bọ̀ lọ́nà tuntun náà. kò ní sọ tọrọ bá dẹ́dà sọ pé tọkùlọ wà á mìíràn bí ọ̀rọ̀ sórí tẹ́ ẹ bá páyọ̀ náà bá tẹ́ ẹ ń gba tẹ́ ẹ ń tẹ́ ẹ lófin ọlọ́run bá tẹ́ ẹ gba òjíṣẹ́ rẹ gbọ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sí ètí ti ń bá bọ̀ àìfáàwẹ̀ báyà kẹgbẹ́ ìpè ah wọ́n ń gba Ramadan yẹn mọ́kàn láìkí wọn pẹ̀lú Ramadan yẹn jẹ́ kémi náà máa bá wọn gbà wọ́n ṣàṣedà wọlé gbẹ̀sìn ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́wọ́n bá yọ́nú sí ní sánmà àti lẹ́lẹ́ ní Islam gbogbo ọkọ̀ tí wọ́n pẹ̀sìn yòókù àwọn ni wọ́n pè bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì tí ọba adẹ́dà fi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ lánàbí náà àlẹ́ ẹ̀sìn Islam ọkà jẹ́ ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ dídé tòjíṣẹ́ náà sọ àṣàlà lọ parí gbogbo ẹ̀ tabakọ́lé tí ò ní lọ́kàn tí ò ní wọ́ndì tí ò ní rọ́fùn kò ṣeé gbé tí ò lọ́gbà tí ò ní gbogbo àwọn nǹkan tó jẹ́ pé amẹ́nìyàn tí yóò fi tí ó fi tí ó fi ṣeé ṣe. iṣẹ́ tí ọba adẹ́dà àwọn òjíṣẹ́ lọ́sàásùlá ò ní pé kọ́ wá parí gbogbo ohun táwọn ànábì ti ń bá bọ̀ tí ó fi jẹ́ wípé ẹ̀sìn pé èyí tí àwọn èèyàn ń tẹ̀lé kó tó ti dé pé dé kò pé. àmọ́ wa máa wò ó pé ah ń gbòòní wọlé níwájú tó ọba ti gbádùn tó ọba ti páyọ̀ lọ́wọ́ bá ìyẹn ọ̀ ń pa òfin mọ́ gẹ́gẹ́ bó ṣe fi rọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọba àjẹ kristian ọba àjẹ jù ọwọ́ àpòjìṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam bọ̀ lọ́ba adé ìdásọ wíìtì kókò tìlẹ́yìn ní rahmati ló fún ní ìlọ́po méjì nínú àánú rẹ̀ gbogbo ìtẹ́ ń bá bọ̀ wọn kò ní já dànù ẹ gbàládà gbogbo ìtẹ́ ń tún sí náà ọlọ́run ọbọ̀ tó fún iná dé èèyàn yóò àjẹdọ́gbù ṣùgbọ́n ẹni tí yóò bá ṣe lé kò ní jèrè tó ti ṣe sẹ́yìn kò lè ní àǹfààní àti rí oríire ti tuntun. وبعدين أتوقع كيف سواك اتقوا الله اجل لكم فرقانا èèyàn wà confuse kọ̀mọ̀tì òsè mọ́ bó ní ṣe wá sí báyìí ọ̀pá yà lọ́wọ́ ọba ìyẹn ní pé kó tẹ̀lé òfin ọlọ́run ọba nínú gbogbo tí ṣe tó bá ti ń kí lọ́lọ́run ọba wí. ó lè jíṣẹ́ náà sáà sáà sí lò àwọn ẹni rẹ tí wọ́n kọjá lọ kí ni wọ́n dúró lé lórí rẹ̀ ọwọ́ àdàníyàn àti fi wá ojú rẹ ọba adẹ́dà ọba adẹ́dà ní ẹ̀jẹ̀ lọ fún fọkàn yóò fún yín lọ́pẹ́ yá ẹ máa rí tọ́sọ́nà báyìí ló yẹ ká sílẹ̀ báyìí la ṣe ká sílẹ̀ báyìí la ṣe ká sílẹ̀ kí wọ́n ṣe yún nìkan èèyàn lè máa páyà ah, wọ́n ń dé tèé máa wọ́n ń ṣe pín ní ah, kí ni kò ṣe kí ni tí ọba adẹ́dà paláṣẹ kí ni tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ó ló ṣe ṣàlàyé rẹ̀ àwọn ẹni retí á kọjá lọ àwọn sàádé ọjà làánù àwọn tábí ẹ ọjà làánù àwọn tábí tábí ẹ kí ni tí wọ́n dúró lé lórí rẹ̀ ọ gbọ́dọ̀ wá ìmọ̀ yín tọ́ba ti ṣe gbogbo ilé kí lọ́ba adẹ́dà sọ ó ní tẹ́ ẹ bá mú sùúrù lórí títẹ̀lé òfin ọlọ́run ọba wọtẹtọkọ tẹ ń wá ń páyà ọba adẹ́dà pé ẹ fẹ́ ṣẹ̀ ẹ fẹ́ yapa sí bí ó ṣe fi ń yíṣẹ́ náà fúlàfúlàm tẹ́lẹ̀ àwọn ẹni síwájú dúró lórí ọba adẹ́dà ní láyà dúró nkiri ṣe ẹn gbogbo ète eléte kò ní omi nìkan ò ní nìyí torí pé kíni àwọn wo ni wọn ò rí ìlékè tí wọn ò rà kò yọ tí wọn ò rí ṣẹ́gun ọba adẹ́dà ni inna Allaha ma'al ladhina ttaqaw ọba adẹ́dà ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n bá ń ṣe tákùwà tó a bá ti ríyàn tó sọ yìí pé hmm, n tóun fẹ́ ṣe ń tún o òun tọpinpin náà kí ni ọba kí lòfin ọba adẹ́dà ló sọ lórí ẹ̀ ṣe halal ṣe haram tó bá jẹ́ halal bóòlù jíṣẹ́ náà sọ́lá sọ́lá ti fi sílá sọ́lá àwọn ẹni eré kan kọjá lọ àwọn sáré bóò ni wọ́n ṣe gbà kí wo ni wọ́n gbà lórí rẹ̀ kí ni wọ́n dúró lé lórí ó ń tọpinpin eléyìí ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀ wọ̀lẹ́bí náà mọ́sínú àtàwọn tí wọ́n ṣe dáadáa kí ni kí ṣe dáadáa wọ́n ń jẹ́ kẹ́rì ọkàn jẹ́ àwọn wípé ọba adẹ́dàá wà o ó lékè ọlá lórí àràṣì rẹ̀ ọmọ ń táwọn ń rò ọgbọ́n ń táwọn ń sọ ó dẹ̀ rí ń wọn ò wá jẹ́ kí tọba adẹ́dẹ̀ kú lọ́kàn àwọn torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tọba fẹ́ mọ bí ipò tó wà lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ náà wáyé. wo ibi tó fọba dẹ́dà sí nínú nínú ẹ̀mí rẹ̀. tọ́n bá ń fi kó tiẹ̀ sọ́kàn sí tó ń lapa lórí ahọ́n rẹ̀ sí tó ń dẹ̀ ń ṣiṣẹ́ nínú ìṣesí rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà ó ṣe máa rọ gbogbo ń tọ́dá kó máa sìn ọ́ sí. Si. su da yake nabiyullah yusuf sallallahu alaihi nabiyina wa alaihi nabiyullah ibrahim sallallahu alaihi nabiyina wa alaihi bàbá àgbàgbọ́ àdámá ná òní pé kí wọ́n ó jó ni ṣùgbọ́n wọ́n ní bàbá àgbàgbọ́ ó pòfin ọba adé ìdáná ọba adé ìdáná mo wá fi tiẹ̀ lọ́tọ̀. normally ó yẹ kí ní ó jóyàn ní jóyàn ráúráú ṣùgbọ́n kí ni tọba adẹ́rà pàṣẹ fún iná ó ní kú ní bàdán di tútù kì í wá ṣe pé kó di tútù nìkan wàsàlámù tútù tí ò ní ní Ibrahim lára sọ́wọ́ àràbí náà rẹ̀. a nàbí ìlà Yusuf sọ́wọ́ àràbí náà rẹ̀ gba àwọn pètèpèrò tí ni kí wọ́n jù sínú kànáà. májèmú sọ̀rọ̀ kí ló fi jẹ́ pé n tí kí wọ́n máa wò kọ́ máa gbogbo ìgbà bó ló ṣe rí ìyọnu ọba adẹ́dà látara òfin rẹ̀ mọ́ bó fi jíṣẹ́ kọ́ wa máa ibi tí ọba kù sí mi o tún máa mi máa ṣe ọ máa wá mà ọ máa ṣe gbogbo eléyìí tó ń bá ti ń ṣe léyìí gbogbo ohun tí ọba adẹ́dà dá ọba adẹ́dà ọ̀rọ̀ pípé kọ́ máa ṣe tiẹ̀ ni ló fi jẹ́ pé béèyàn bá ṣe ń pa òfin ọlọ́run ọba máa tó. nígẹ́ bó ṣe fi ọmọ jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́là bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó sì máa fún un nífọ̀kànbalẹ̀ sí ọba adẹ́dà à ń fi àsìkò yìí bẹ̀ ọ́. èyí tó ti rìn jìnnà gan nínú ọmọ mùsùlùmí tí Ramadan bá dé yọpa lọlọ. a gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ wọ́n náà bàbá kásẹ̀ rẹ̀ kó. àjàkálẹ̀ àrùn kan ò lè jà láì sí pé ọlọ́wọ́ sí i bọ́bá fẹ́fẹ́ ni foríjì wa bọ́bá ṣàdánwò ni agbára ò gbé jimá karùnún lọ́kọjá yìí láàrin jimá lọ. tàràwí di táǹkì nulẹ àtijáde fẹ́ di ti wàhálà haramu wá yòrò haramu méjèèjì tí mọ́kà àti màdìyàn kọ́mọ́sọ̀ tí mọ́kà ti bẹ̀rẹ̀ àkọsọ ọba adẹ́rẹ́ kó ayọ̀. an teo an fọkàn ṣoṣo rere mọ́tà kọ àyọ̀ torí wípé oṣù yìí oṣù téèyàn máa fi palọ́ ti téèyàn ma fi sẹ́rí padà lo si ọ̀dọ̀ ọba àtẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú ìwà ìmọ̀ rẹ tó fi rán jíṣẹ́ náà kó o láti ṣàlàyé kó o láti ṣègbàgbọ́ tá a fi ní ṣe ṣírkù tá a fi ní ṣẹbọ kó o láti kírun kó o láti gbààwẹ̀. bóòlù àti jẹsàrì bóòlù àti sínú ọlọ́run tó lè ṣe aláṣọ àṣọ náà sọ wípé àwọn ọmọlẹ́yìn òun òun ń kó nínú oríire àti dẹkùn àtàánú lópin ìgbà tí wọ́n bá ń yọ́ra àti jẹ sàárì tí wọ́n tẹ̀ tètè sínú sàárì ṣe ń tà jẹ láàjù rárá. òṣìṣẹ́ lásán sọ ẹni tó jẹ́ pé ń jẹ lọ́wọ́. ìrun pípè wá dé bá ó dé bá oúnjẹ lọ́wọ́ rẹ̀ kó má ju bá oúnjẹ lẹ̀ kó parí kó parí oúnjẹ rọ́ọ̀sọ̀lẹ̀lẹ̀ ìkẹ́ni. tóun bá ti wọ gbára a ní sọ pé a à ń tún dóde kéka ẹ ẹ ẹ tètè sí mi bí somi fífẹ́ nu tó bá rí dàbí nù òun ló ó ní àwọn màláìkà ọba adẹ́dà fọ́n wọn ká rí ìtura ó fọ́n wọn ká sí àsìkò sáré kí wọ́n máa tọrọ kí á ti jẹ fún ẹni tí ń jẹ sáré. ìbádàn gbogbo eléyà gbọ́dọ̀ mójútó. tara wíwá ká má kàkún bọ́yá ìnira rárá oògùn ni ìgbádùn tí ń bẹ nù rẹ̀ ìgbádùn gbére ó ju àwọn àsìkò tá a fi ilẹ̀ lọ. lọ́fíjẹ́ yìí pé tó sùn yìí bá ti dé á àwọn ẹrú ọlọ́wọ́n ọba wọn èé fi ṣeré pàápàá gbogbo wọn máa ṣègbìyànjú gbogbo ìgbà kúránì bẹ lọ́wọ́ wọn wọn máa ka kúránì dọ́rọ́sù koran tí wọ́n fẹ́ ká ka koran ti pípọ̀ ẹ bá ṣe sọ síwájú. oṣù ìbáàdà ni tọ́ ọba ní méjì àwọn tí wọn ò ní náwó sí wọn. à ń fi ń pa náà bínú ọba adẹ́dá ni à ń fi ń wá ire rẹ̀ ni à ń fi ń wójú àánú rẹ̀ ni. wo àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ṣègbìyànjú yìí. Ah! kọ́ba adẹ́dà kọ́ba ṣe fún wọn ní àdìpẹ̀lẹ̀ ẹ̀san torí pé kíni pẹ̀lú lockdown yìí nìsín ọ̀gọ̀rọ̀ ha àwọn kan wá ń pín oúnjẹ pín gbogbo ẹ̀ pín gbogbo ẹ̀ tọ́ kò ní tán bẹ́ẹ̀ o ọlọ́run ọba ọlọ́run yóò máa bùkún yóò bùkún gbogbo wa. ìbá ṣe gàgà dàbínú lórí tìsọ sọmọlà kejì wọn ti wọn sí dáadáa ṣe nǹkan ránṣẹ́ sí wọn. lópin ìgbà tí ọ̀n bá ti ń jọ ọmọlàkejì nínú báyìí á ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ náà. eléyìí pàtàkì ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo wọn ì fẹ́ kí Ramadan ó tán torí oríire tọ́ba adẹ́dà sínú rẹ̀. eré òun ni dáadáa tó jẹ́ pé dáa ebùbù àjẹǹjẹ tánì fún mùsùlùmí ní abúnafilà sọláàdì sheikh abdulaziz muhammad ó ní a opportunity ńlá òun ni ramadan jẹ́ fólùgbàgbọ́ òdodo tó bá ti bá láyé gbogbo gbìyànjú tó bá lè rí láti sè lójú ọ̀nà ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi hàn òjìṣẹ́ náà sílá àrà ọ̀sánná kó ṣe gbìyànjú yẹn kó lè bá aṣọ́rí rẹ̀ àbẹ̀bà adẹ́dà kó jẹ́ kí a jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ṣe tákùá pẹ̀lú ààwẹ̀ wa kí ni ṣe tákùá rẹ̀ òní wípé ká gbà á bọ́ba ṣe fi hàn òjìṣẹ́ náà sílá àrà ọ̀sánná táwọn ẹni síwájú mú lò. wọ́n á máa sá pamọ́ pẹ̀lú àwẹ̀ wọn torí kọ́ má bàa bàjẹ́ wọ́n máa bẹ̀ lọ́hùn bá ní àmọ̀dé fi wà lọ́hùn má sì ní alára yá kéré rẹ̀ wọ́n jà pàdánù rẹ̀ yá jèrè rẹ̀ láyé yá jẹun gbogbo gbàgbàjọ gbẹngbà kíá bẹ́ẹ̀ náà láàmà ṣàdúrà fáwọn olóòtú. ọba dịda ba kụọ ma nsị ba gara ihu si dị odogo efu mmadụ ju ọrụ n'ụwa n'ọwụ kwawa ya na nsị amasadọs fọma amasadọs aya amasadọs anwa obi atamuchi nwawa atamuchi nwachi lọ amasadọs anwa pawa àmọ́ ṣàdúrà fún gbogbo mùsùlùmí bàbá dẹ́dà bá a pàmì àdébò rẹ̀ bídé àṣetọ́ wọ bàbá dẹ́dà bá a rìn lẹ̀ mọ́jọ orí gbogbo àwọn tó látara gíga wọn ètò Islam ó fi lọ síwájú wọ́n lọ́wọ́ bàbá gbé wọn rẹ̀ ṣé wàá gbogbo àwọn tó tí wọ́n bá dépò wọ́n máa tẹ̀sán mọ́lẹ̀ wọ́n náà wọ́n jẹ́ wọn rí bẹ́ẹ̀ a máa ṣàdúrà torí pé kí ni ìgbà tí ọba adẹ́dà ń bá ọ̀rọ̀ àwẹ̀ lọ ọ̀pọ̀ ṣẹ̀dẹ̀ fún ẹ̀yìn bá sa àlàkà ìbáàgì àná táwọn ẹrú mi bá bí ó léèrè nípa èmi ni ọba adẹ́dà ẹ̀yìn ẹ̀kọ́ ìgbójú bó dá tó dá ìgbà dáa ni. sọ fún wa wípé pẹ́kípẹ́kí ni mo súnmọ́ mo máa ń gbàdúrà ẹni tó bá ké gbàjarè wá bá mi tó bá ti ń pè mí. òjíṣẹ́ náà sùn ní ọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ mi àdúrà aláwẹ̀ ọba adẹ́dà kì í kọ́ kọ́ba adẹ́dà máa kọba àmú kòrónà kú olórílẹ̀ má wàá fa àrùn mẹ́yìn rọ́pò rẹ̀ pẹ̀lú wọn tuntun sọ wípé à omi tó ń bọ̀ tuntun fẹ́ lé jẹlé lọ ń àìsọ lọ́hùn bí bá ń tiẹ̀ ń bọ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ ó ní àdúrà tó bá ti wà nínú kádàrá gan ọba adẹ́dàá sì lè yẹ ó ládùúà àti kádàrá àtà adúmíwò wọ́n máa ń mèlè wọ́n máa dìmú ní lókè tádùn àbápọ̀ yóò borí àmì wò yóò borí kàdà wọ́n bá dẹ́dà àǹfààsìkò ibẹ̀ o ìyàwó ayé àná kàmú má jẹ́ àfáàrùn lùgbà má jẹ́ àfi òṣì lùgbà má jẹ́ àfáàyè màkàfẹ́sẹ̀ fún ànímọ́. tó yẹ kó ìmọ̀ tíra rẹ̀ tó sọ̀kalẹ̀ fún ìṣẹ́ mọ́sàásán ìmọ̀ àlàyé sallallahu alaihi wasallam ìmọ̀ mímúlò rẹ̀ táwọn sàbẹ́ tí wọ́n fi múlò tó fi sọ pé wọ́n di ọlọ́ọ̀hún àná wọ̀rọ̀dọ̀ àná mọ́sàáyọ́ wa kan ń bá kẹ́dùn kó làwọn bá gba àbẹ̀bà rẹ̀ lẹ́rù kó fi kó ṣe ìsinmi fún kó bá dúró tì wọ́n kó bá lọ rẹ̀ ní àwọn àtúkù náà lórí dáadáa أقول قولي هذا وأستغفر قولي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا شيخنا جزاكم الله خير وعلى الله وبركاته fóònù àbúkọ̀ níjà ní challenge díẹ̀ níta. ok gbogbo wa náà la wà ní gbogbo wa náà la wà ní challenge challenge ah. lockdown kálọ̀mbà káfẹ́ lockdown kò ń lẹ̀ àti gbogbo tó bá bí àbí tí ò bí. Jazakumullahu khair eh, mo fi bẹ́ẹ̀ ràn lọ́wọ́ bá. ọlọ́run bá ràn gbogbo wa lọ kọ́gbà ti fún wa. a fi lè bẹ àwọn ọmọ ìyá tí wọ́n bá ní ìbéèrè kí wọ́n bá wa táìpù níbi chat tí a lè bá wọn béèrè ṣùgbọ́n àwọn ìbéèrè kọ̀ọ̀kan ti wáyé ṣáájú sà. oníbéèrè béèrè sà. ó islamically is it recommended for a sister to marry a brother who is a muslim but not a sunni. Hmm. no it's not recommended. torí wípé ẹni tí obìnrin bá máa fẹ́ atukọ̀ rẹ̀ ni driver rẹ̀ ni oní òtùkọ rẹ̀ tí ò bá lẹ́sùn kó níwà kò lè rọ́kọ̀ kò lè rọ́kọ̀ yẹn tù. àmì wò tí máa dé nínú ìgbéyàwó ìgbésí ayé lọ́kọláya tí ì bá sẹni tó ní ìmọ̀ àkọọ́lẹ̀ pé tó bá dé báyìí báyìí náà ṣe ṣe kò lè kò lè márèjì yẹn lè sọ sí i kìí ṣe pé súnni wípé ọ̀daràn gbàtí ṣòkòtò ń fò di mm, mm, kankan rárá tí ó ní bíbí rẹ̀ kólùkù ìṣesí dáadáa mà ó ní tìjú kìí ṣàṣà. abẹ́rẹ́ rẹ̀ lókun dì kìí sẹ́ni tí ò ráyàn tó o bá rí ọkùnrin táwọn òbí rẹ̀ tí ò náání wọn tó o bá rò pé ó náání àáfàá kan irọ́ lọ́pàá ń tọ́ra rẹ̀ kò tí ì àti bu àfáàwọn jà tàbí kó tuntun sí lójú nù. ẹlẹ́sìn máa ná ní òbí ìdẹ̀ máa ná ní ì máa ná ní ẹni tó jùlọ ì máa ná ní ẹbí ì máa ná ní ara ẹni tí kò fẹ́ ni. tí ìbá ṣe sún ní. Ah kọ́ máa ṣègbìyànjú kọ́ máa sọ pé òun ó ṣe yẹn. ó lè má jẹni tó jẹ́ pé ó ń gbé kínní lójú ṣùgbọ́n gbogbo ohun tí ọba ṣe yìí máa wá ìmọ̀ lórí rẹ̀ bíbẹ̀ máa tẹ̀lé ìmọ̀ ẹlẹ́yìn náà sùn ni. kó tó ṣe nǹkan kan ló béèrè lọ́wọ́ àwọn afa kò dé sí nífẹ̀ẹ́ nu. ìmọ̀ á jẹ́ kí n tóun ó ṣe kó dá lérí ìmọ̀ ẹni tí kò fẹ́ nù eléyàn yóò tún gbé sí ayé àtọ̀hún rẹ̀ sí. jazakum allah khair. wa an dafa jazakum allah khair oníbèrè ìbéèrè sàn wọ́n ní um, báwo ni a ṣe jókòó ní tàṣáhùdì gbẹ̀yìn nínú sọ̀rọ̀tò wítìrì nínú wítìrì àjòkó bí ìgbà tá àjòkó ní aráka ẹlẹ́kejì. ìbéèrè yìí wọ́n ní báwo ni how do we find a righteous spouse? How do we find a righteous spouse? Ọkọ àbáyá tó jẹ́ pẹ́ni rí. a sọ fáwọn ẹni eré kí wọ́n bá wa wà bọ̀tí tó pàtàkì jù náà ọkùnrin tí ń bá ń fẹ́ ìyàwó rẹ̀ kó náà kọ́kọ́ jẹ́ ẹni rẹ̀ náà obìnrin tí ń bá ń sọkọ kó ẹni kó máa bẹ ọba adẹ́dà kó gbé òun pàdé ẹni rẹ̀ tó dáa ju ti tòun lọ tí ó lè tì ń kọ́ wá fi lọ àwọn ẹni rẹ̀ mm. àwọn òbí rẹ̀ náà wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ sí wọ́n mọ̀mọ́ wọn láti ṣègbìyànjú ìwà ẹni rẹ̀ tí wọ́n fẹ́ fọmọ wọn á fún tàbí tí wọ́n fẹ́ wá fún ọmọ wọn. جزاكم الله خيرا وأنا جزاكم الله خيرا ìbéèrè wa wọ́n ní àwọn tí wọ́n yìí ń wá ní láti kírun jọ̀mọ́ tàbí jùmọ̀ láti lọ́gbọ̀n despite directive ìjọba pé kí a dó sílé pé ṣé a sọ pé lẹ́sẹ̀ ni wọ́n ni. ẹni tó bá yapa sí ti ọba ẹlẹ́sẹ̀ náà láti wọn ẹlẹ́sẹ̀ wọ́n ṣàkókò nàkí sí àṣẹ olórí so tí sìnkún ìjọba bá gbá wọn mú tí wọ́n bá fojú wọn dárin àfọwọ́fà ni. One silver, one silver. Ah, only when a Muslim meets some fasting last year and this Ramadan meets her in situation that she still breastfeeding a baby at early stages. What can she do? Ah, ẹni any time for lọ́yàn àtẹni tó lóyún kò ní gbà àwẹ̀ yóò bọ́yàn ni. Yóò fi di èèyàn kan fún oúnjẹ kan tó bá bọ́ èèyàn kan fún ṣìnú ó ti san ààwẹ̀ kan tó bá bọ́ wọn ní ṣìnú àti sàárì ó ti san ààwẹ̀ méjì tó bá wá kó ọgbọ̀n èèyàn ní ṣìnú tí wọ́n jẹ oúnjẹ àjẹyó tí wọ́n ṣínú lọ́dọ̀ rẹ̀ ó ti bọ́ wọn fún gbogbo ààwẹ̀ rẹ̀ ni. so ẹni tí ń fún wọn lọ́yàn àtẹ̀ntí ó wà nínú oyún ìdẹ̀kùn tọ́ba adẹ́dà mú wá fún lórí Ramadan yìí. afọ́nsàn mo rò pé oníbèrè yẹn fi síwájú pé wọ́n mísì àwẹ̀ síwájú Ramadan eléyìí nígbà Ramadan eléyìí wá dé wọ́n wà nípò ẹni tí ń bẹ síìpù tí kò wá láǹfààní àti tí ìsọ tí wọ́n jẹ sẹ́yìn. ṣé ètò tó mìsì sẹ́yìn yẹn ṣé látara wípé ó lóyún ni àbí látara wípé ó ń fọmọ lọ́yàn. wọn ah, ò sọ síbẹ̀ tán. ẹ n tó most likely nìyẹn tí ìbá ṣara yẹn yóò sọ àwọn yẹn padà tí Ramadan bá lọ tán ṣùgbọ́n tìsín tó wà nù rẹ̀ yìí tó ń fọmọ lọ́yàn tàbí tó wà nù oyún táàwẹ̀ dẹ̀ wà ń tà yóò bọ́yàn ni. oníbèrè bèrè kan dùá ذهبت الضمر وابتلت العروق وثبت الاجر ان شاء الله wọ́n ní ṣé kí a tó ṣínú lásán ní àrílẹ́yìn tàbá ṣínú tán rọ́kùsà wà fún rọ́kùsà wà fún ìmá kó tó sínú ìmá ń gbà tó ń sínú lọ́wọ́ àbí gbà tó bá sínú tó. wọ́n ti wá kùn ọ̀sẹ̀. ọwọ́ wá sí. ọwọ́ wá sí ẹ̀. Ah. wọ́n ní can a woman experience a blood discharge out of her period continue to fast and perform her salah. Come again. Wọ́n ní obìnrin tí wọ́n rí ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí ì ṣe àsìkò haid wọn. Ṣé kí wọ́n máa gbàwẹ̀ lọ kọ́sùmọ́ tí òun lọ? If it is not haid, nothing stops her from fasting. But if it is haid, she has to stop fast. Tí ì bá ti ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù kò dé àwẹ̀ rẹ̀ lọ́wọ́ yóò dira ni yóò tọ́jú ara yóò máa gba àwẹ̀ rẹ̀ lọ. nínú àwọn tí a jọ wà ní orí live session yìí ìbéèrè wa pé wọ́n ní jazakallah khair ya sheikh. wọ́n ní jazakallah khair. only please what is the method of killing snail according to sharia ìgbín àti zone gbogbo ọ̀nà tó bá ti rọrùn. ẹlẹ́ẹ̀kejì sàn. wọ́n ní what is the maximum waka for tarawih and is it compulsory to suspend our in the middle of midnight before breaking the witri. ah nísìnyí tó bá jẹ́ pé normal situation ni ẹni tí ó bá ìmáàmù kí ṣáì tó wá bá wọn kí tàràwí tí wọn èsì kí wítìrì nọ́ọ̀sì wa wípé yóò gbà ládàá ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun tó bá wá dòru èyí ò di lọ́wọ́ pé kó tún dìde kó tún mú àwọn kó tún mú àwọn náà wá sílùú wa láti fi ojú rẹ ọba adẹ́dà ìtọ́lọ́lá jù ní wípé kí àwọn suspend wítìrì rẹ̀ bá a ṣe ń kíni lé nísìn ẹni tó ń lé ìdí ọmọ ó kí ṣáìtàn ọwọ́ amú òun náà ní ìmáàmù mọ́ṣáláṣí ti dénú ó ti wà nínú ilé báyìí nísìn so bá a ṣe ń kíyàn náà láti kélé afọ̀sàládé yẹn sàn bá a ṣe ń túbọ̀ máa nínú ilé tí àárẹ̀mọ́ ìṣàríwà táwọn amóhútìwà táwa kí túbọ̀ máa pẹ̀lú àwọn ará ilé ṣé ládàá tá a bá kí lẹ́yìn ìmáàmù ní mọ́ṣáláṣí ṣé àwọn tá a kí ń lé bẹ́ẹ̀ ni wọ́n lè ní irú àǹfààní gbẹ̀ta. ṣé pé irú ládàá náà lágbà bẹ́ẹ̀ ni tó yẹ pé jàmá náà la kí ta ah. kí ṣá ìtàlẹ̀ kí. inú dé ti di mọ́ṣáláṣí ní ìsìn ó ti di jàmá bẹ́ẹ̀ ni. ìlàkùnmọ̀kẹ́. wọ́n ti ṣètò àkùnrin àti wọ́n béèrè pé ní tí ẹ bá wa dáhùn lẹ́ẹ̀kan kan wípé ẹni tí bertrand tàbí tó wà ní oyún wípé tí ẹ ní kí wọ́n bọ́ wọ́n bọ̀ yẹn ni ṣé tí wọ́n wá ní tabarẹ́ ni tó sọ pé òun fẹ́ gbà ni ṣé ìgbà láàyè wà pé kó gbà á. ọlọ́run aránṣẹ́ rẹ̀ ìyàwó abdullahi ibn umar dala anu ó náà fẹ́ gbà ni ó dala anu ó ní ó dala anu ó ní rárá ò sínú àwọn tí wọ́n gbà ọ̀bọ̀ yẹn ni. جزاكم الله خير wọ́n béèrè pé ahsanallahu ilaykum ya shaykhana àmì wáyé wáyé ṣé kí èébì ṣó bàwẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé ebi tó wá fúnra ní kò bá ṣùgbọ́n tó bá jẹ ẹ̀zákùnmọ́ kẹ́yìn. ó jọ pé àwọn ìbéèrè tí àwọn èèyàn béèrè àti dáhùn ẹ̀ka. ok kọba adẹ́dà ibi tá a bá kù sí kó forí jìn wá. àmísà. ibi tí ọba adẹ́dà èyí tó bá fún wa ṣe kó fi ṣe kò ń gẹ́ oríire ayé àti ti gbangba ọjọ́ ọ̀gbìndẹ̀ alikiyama. kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa kọ́ má dá lọ àlàyà kó jẹ́ ká bà níbi tó lébè. Àmín. Ní bẹ̀bá afẹ́fà, àbáríká fi rọ̀ ní. Inshallah. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك a fi àsìkò yìí rọ àwọn ọmọ ìyá gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé opportunity ní fún ẹ mọ́jà waste any situation gbogbo ụgba, eto tó ju jù astagfirullah ká má jẹnu lori dúró lórí zikir ká dẹ̀ máa ka Quran dáadáa à ń ọba adẹ́dà kó fi ṣe sábàbí àti fi ìdẹ̀kùn fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ ọ̀gbìn kọba adẹ́dà ọgbà lẹ́sìn lọ́wọ́ wa kọba mú gbogbo wàhálà yìí lọ ikú nílẹ̀ kọ́mọ̀jà nípìn àbúrú ń bẹ̀ gbogbo bó bá ṣe dàrú tó kọ́lá ọmọdé títí wá dànù lẹ́ pẹ́lẹ́ títí wá dànù. sọ́lámù alá muhammed wa alá rẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته